lóòkù orí kẹtàlá. àwọn kan sì wà ní àkókò náà tí ó sọ ti àwọn ará gálílì fún un ẹ̀jẹ̀ ẹni tí pílátù dàpọ̀ mọ́ ẹbọ wọn jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ̀yin ṣe bí àwọn ará gálílì wọ̀nyí ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ará gálílì yòókù lọ nítorí tí wọ́n jẹ irú ìyà wọn ni mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ tàbí àwọn méjìdínlógún tí ilé ìṣọ́ ní sílùámù wólù tí ó sì pa wọ́n ẹ̀yin ṣe bí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní Jerúsálẹ́mù lọ mo wí fún yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. ó sì pa òwe yìí fún wọn pé. Pe ọkùnrin kan ní igi ọ̀pọ̀tọ́ kan tí a gbìn sí ọgbà àjàrà rẹ̀ ó sì dé ó ń wá èso lórí rẹ̀ kò sì rí nǹkan ó sì wí fún olùṣọ́gbà rẹ̀ pé ṣáàwò láti ọdún mẹ́ta ni èmi ti ń wá ìwo èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí èmi kò sì rí nǹkan ké e lulẹ̀ èé ṣe tí ó fi ń gbilẹ̀ lásán pẹ̀lú ó sì dáhùn ó wí fún un pé olúwa jọ̀wọ́ rẹ̀ ní ọdún yìí pẹ̀lú títí èmi ó fi tu ilẹ̀ ìdí rẹ̀ yíká títí èmi ó sì fi bu ìlẹ̀dú sí i bí ó bá sì so èso gẹ́gẹ́ bí kò bá sì so ǹjẹ́ lẹ́yìn èyí ni kí ìwọ kí ó ké e lulẹ̀. ó sì ń kọ́ni nínú sínágọ́gù kan ní ọjọ́ ìsinmi sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún méjìlélógún wá ẹni tí ó tẹ̀tán tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wù kí ó ṣe nígbà tí jésù rí i ó pè é sí ọ̀dọ̀ ó sì wí fún un pé. obìnrin yìí a tú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. ó sì fi ọwọ́ rẹ̀ lé e lójú kan náà a sì ti sọ ọ́ di títọ́ ó sì yin ọlọ́run lógo. olórí sínágọ́gù sì kún fún ìrúnú nítorí tí jésù múni láradá ní ọjọ́ ìsinmi ó sì wí fún ìjọ ènìyàn pé. ijó mẹ́fà ní ibẹ̀ tí a fi ṣiṣẹ́ nínú wọn ni kí ẹ̀yin kí ó wá kí a ṣe dídá ara yín kí ó má ṣe ní ọjọ́ ìsinmi. nígbà náà ni olúwa dáhùn ó sì wí fún un pé. ẹ̀yin àgàbàgebè olúkúlùkù yín kì í túmọ̀ lù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kúrò ní kì í sì í fà á lọ ìmumi ní ọjọ́ ìsinmi kò sì yẹ kí a tú obìnrin yìí tí í ṣe ọmọbìnrin Abraham sílẹ̀ ní ìdè yìí ní ọjọ́ ìsinmi ẹni tí Sátánì ti dè sáwò láti ọdún méjìdínlógún yìí wá. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí ojú ti gbogbo àwọn ọ̀tá rẹ̀ gbogbo èjò ìní sì yọ̀ fún ohun ògo gbogbo tí ó ṣe láti ọwọ́ rẹ̀ wá ó sì wí pé. kí ni ìjọba ọlọ́run jọ kí ni èmi ó sì fi wé ó dàbí wóró irúgbìn mustadi tí ọkùnrin kan mú tí ó sì sọ sínú ọgbà rẹ. tí ó sì hù ó sì di igi ńlá àwọn ẹyẹ ojú ọ̀run sì ń gbé orí ẹ̀ka rẹ̀. ó sì tún wí pé. kí ni èmi ìbá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà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 nígbà náà ni ẹ̀yin ó bẹ̀rẹ̀ sí í wípé àwa ti jẹ àwa sì ti mu níwájú rẹ ìwọ sì kọ́ni ní ìgboro ìlú wa òun ó sì wípé èmi wí fún yín èmi kò mọ̀ yín níbi tí ẹ̀yin gbé ti wá ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹkún àti ìpayínkeke yóò wà níbẹ̀ nígbà tí ẹ̀yin ò rí abrahamu àti isaki àti jacobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí a ó sì ti ẹ̀yin sóde wọn ó sì ti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn wá àti láti àríwá àti gúúsù wá wọn ó sì jókòó ní ìjọba ọlọ́run sì wò ó. àwọn ẹni ẹ̀yìn ń bẹ tí yóò di ẹni iwájú àwọn ẹni iwájú ń bẹ tí yóò di ẹni ẹ̀yìn. ní wákàtí kan náà díẹ̀ nínú àwọn farisítọ̀ wá wọ́n sì wí fún un pé. jáde wíwọ kí ó sì lọ kúrò níhìn yìí nítorí Héródù ń fẹ́ pa ọ. ó sì wí fún wọn pé. ẹ lọ kí ẹ̀yin sì sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ni pé kíyèsí èmi ń lé àwọn ẹ̀mí èṣù jáde èmi ń ṣe dídá ara lónìí àti lọ́la àti ní ijọ́ kẹta èmi ó ṣe àṣepé ṣùgbọ́n èmi kò jẹ́ má rìn lónìí àti lọ́la àti ní ọ̀túnla kò lè jẹ́ bẹ́ẹ̀ pé wòlíì ṣègbé lẹ́yìn odi Jerúsálẹ́mù Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí o pa àwọn wòlíì tí o sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa nígbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀ bo àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ràdọ̀ bo àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáwo a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro lóòótọ́ ni mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi títí yóò fi di àkókò tí ẹ̀yin ó wí pé olùbùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa.